installed as the Ari Ọ̀nà Kakanfò of Yoruba land. And today we are celebrating the five years anniversary in Ààrẹ's Palace, Omoluchi. Distinguished ladies and gentlemen, without wasting much time, let me welcome everybody to today's event. I welcome us to the 15th Ari Ọ̀nà Kakanfò's installation as the fifth year's anniversary. ẹ jẹ́ kí a fi àsìkò yìí kí a fi kí gbogbo akábọ̀ sí ọdún karùn-ún tí ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n ti jẹ oyè Ìbà Ìgè Abíọ́dún Adams Ìbà ike Abíọ́dún Ganiu Adams. Ìbà Gani Abíọ́dún Ìgè Adams mi ò sí gbọ́. ok let's go láti sọ ẹni yeah, ẹni tó bẹ̀rẹ̀ ẹni tó wájú bẹ̀rẹ̀. Let's go. Ẹ yẹ bá mi fún àwọn onílù ààrẹ ní àyè ẹjọ́ two minutes. Ó yẹ ajá ń fìlì ẹ̀pàtú ẹ̀pàtú. out. kò easy láì fi àsìkò ṣòfò a máa lọ sí opening prayer kí a bẹ̀rẹ̀ program. The person is going to give us the opening prayer as a special guest of honor for today. He came in, he's one of the youngest when you talk about God's ministry. He has been doing wonders in Nigeria, in Africa, in the world. Without waste most of our time, let me welcome Pastor Dele Ogutupe to give us the opening prayer. Can we put our hands together for him, please? Ẹ jẹ́ ká pàtẹ́wọ́. Ẹni tẹ́ ìrora rí wẹ́rẹ́ yìí ó pẹ́ ká kò yí sí láti rí wọn. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún ọlọ́run mọ́ bó ti wà láti kọ́ ṣe. Ó ń bẹ ní sìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kọ́ àmì. Jehovah, Jesus Christ, Holy Michael, bàbá dúpẹ́ bí tẹ́tí bẹ̀rẹ̀ adúpẹ́ bí tẹ bá wa dé adúpẹ́ bí tẹ mú wa lọ èyí ni ọdún karùn number of five is number of grace gbogbo ohun tí ẹ̀dá bá dà láyé orí ọ̀fẹ́ ọlọ́run ni àánú la rí gbà tá a tún fi rí ọjọ́ ìnìgbà ọpẹ́ wa gbogbo ẹni tó wà níbi tó rí àmì ṣe ayọ̀ la máa fi parí ọdún yìí ààrẹ àti ìdílé wọn àti gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ lórúkọ jésù ẹnikẹ́ni ò ní ẹni tó ṣàmìjú láàrin wa ibi ò yálé wa jésù olúwa wa àmín ẹni tó máa fayọ̀ parí ọdún yìí aleluya ńlá méje tó rinlẹ̀. Protest, protest. Hallelujah. Is the mighty God. Saheed Kamo má fi àsìkò pé àwọn àǹfààní tí wọ́n wá ti Ìjẹ̀bú Òde ẹ̀jẹ̀ wa bọ̀ níwájú ẹ ṣègùn ẹ máa bọ̀ wájú kí ẹ bá bá a ṣe prayer ní ṣókí brief prayer ẹ̀jẹ̀ yìí press ẹ bá wa pín sí ọ̀nà méjì so that àwọn èèyàn á lè ráyè rí podium ẹ jọ̀ọ́ so that àwọn èèyàn á lè rí podium káwọn kan wà right káwọn kan wà left àárín yẹn lè free and then to ẹ bá wa do without that eh, tripod tó bá possible ẹ jọ tripod yẹn ń gbà yìí ẹ jọ open prayer. sọ́dọ̀ alánàbí yìí kẹ́lẹ́ wọ́n ní kí a ṣe open prayer níbi ayẹyẹ ọdún karùn-ún tí ẹni tọ́lọ́run náà tó dá sí pé kì í ṣagbára àkàndá ọlọ́run ní látọ̀run ó pé ọdún karùn-ún tí wọ́n jẹ ààrẹ ọ̀nà kákàǹfò táwọn náà tẹ̀sí wá ń fi àwọn èèyàn joyè lénìí ọlọ́run o mo fọlá agbára rẹ mo fi bẹ̀ ẹ́ o mi ò mọ bó ṣe tó ọlọ́run wá wọlá bó ṣe tó dákunjọ́ ààrẹ ibà Gani Adams tí a péjọ síwájú wọn lénìí dákun ọlọ́run kádàrá àdánwò má jẹ́ ó kò lé bàbá yìí lórí bàbá fún ara wọn ò mọ kádàrá táwọn kọ wá sáyé ṣùgbọ́n ọlọ́run ó mọ̀ wọ́n ní wàhálà ayé sílẹ̀ fọkàn dára ìlà duha kò sí tó lè yí kádàrá padà fàdúà ọlọ́run wọlá orí kọ̀ọ̀kan tó wà ń bíbà yìí àfi bẹ́ẹ̀ o wọlá ibi tó rùn rẹ ti ń yọ wá wọlá ibi tó máa lọ wọ̀ sí ọlọ́run wọlá ìmí alájí imam kamaldun sọlá òdin láti jẹ̀bú òde ọlọ́run wọlá ọjọ́ tí wọ́n bí mi ọlọ́run ọlá ọjọ́ tí máa kú tí mi tí ìmọ̀jọ́ náà ọlọ́run ọlá oyè èrò tó máa pé níjọ́ tó kú mi ọlọ́run dákunjọ má jẹ́ kíkà ní Adams má jẹ́ kọ́kàn bànújẹ́ ọlọ́run gbogbo àwọn tó ń fẹ́ fi joyè náà ọlọ́run mo bẹ̀ ẹ́ o Alhaji Abdulhakeem igun èlèmí tẹ̀lé wá láti jẹ́ bóde èmi ni ìmáàmù ẹ̀ níjọ́ tí mo fi ń jẹ balógun àdínì bàbá yìí wọ́n wá síbẹ̀ níjọ́ náà wọ́n dẹ̀ gbọ́ ọlọ́ọ̀mí jọ́nà nínú mi ti ń dùn ọlọ́run dákun jọ má jẹ́ Gani Adams ibà Gani Adams ààrẹ ibà Gani Adams má jẹ́ wọn kàn bànújẹ́ gbogbo àwọn tó fẹ́ fi joyè náà má jẹ́ kí bànújẹ́ ó tọ́ sí wọn kí ló mi ń lọ joyè ń bẹ̀ ọlọ́run dákun jọ má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín o ọlá bisimilahi amani rahim ah onípìlẹ̀ wa rèé o Allahu akbar àkọ́kọ́ tí máa kọ́ ọ́ de láyé mi rèé rọ́bànà sàlámọ́nà àǹfọ̀sádà wà ìlànà tẹ̀gẹ́fẹ́lẹ́lànà wà tàràhàmùnà lánàkúnnàmínà hàṣírìn igun etí fẹ́ débi ó dọ̀bù ló dàdúró lọ́jọ́ débi nírọ̀rùn subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu alal mursalina walhamdulilayi ẹ bá mi dúpẹ́ mi ìmọ̀ pé mo lè dépò yìí pé mo lè sọ̀rọ̀ níwájú Ìbà Gani Adams ah, ọlọ́run mo dúpẹ́ o alhamdulilayi rabbil alamin. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. Thank you. Thank you so much. Okay, sir. Kí Professor Rahim kí wọ́n fún wa ní ìsúre. Ìsúre. Ibà mojúbà mojúbà yanuba mojúbà gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ jókòó mojúbà pásítọ̀ wa náà mojúbà ìmáàmù wa o mo wá júbà òkè mojúbà ilẹ̀ mojúbà Elédùmarè mojúbà ilẹ̀ Yorùbá mojúbà àwọn tó fẹ́ kílẹ̀ Yorùbá dáa mojúbà obìnrin mojúbà ọkùnrin o àti wábílẹ̀ ní àṣẹ Èdùmarè ní gbogbo àwọn tá a wà ń bílẹ̀ nìyí àní fojú sunkún ìkankan náà ara wa àní fojú sunkún ọmọ àní fojú sunkún aya o àní fojú sunkún ọkọ gbogbo àwa tá a wá joyè lénìí oyè tá a máa jẹ lénìí oyè ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ yẹn máa máa fẹ̀ sílẹ̀ Yorùbá máa fi fẹ̀ sí tó máa fi dára sí ni o ẹni tó fi ń jẹ oyè náà lénìí Ìbà Gani Adams òun náà máa máa rí inú yẹn máa máa dùn ni o ẹ̀ẹ́dẹ̀ ní dà àwọn náà ní dà yìí. Charles Barakoyi of Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ tó rinlẹ̀ ẹ bá wo station wọn bàbá ti dàgbà wọ́n bá ń dèwé wọ́n dàgbà sí ni o àmì wọ́n dèwé sí ni o ẹ má jẹ́ kí station wọn deceive anybody gàmbá ni wọ́n. Ladies and gentlemen, I'm not going to waste time. We are going to go to straight to the next on the agenda, which is going to recognition of personalities but before that i'm going to call in sọmọ pé kí àwọn kan tó débẹ̀ àwọn tó fẹ́ jẹ lẹ́yìn àwọn kan ti wà ń bẹ̀ àwọn olóyè kan ti wà ń bẹ̀ àdèmọ tútọ pàǹgbà yẹn àwọn bíi atólóyè àwọn bíi aṣojú ààrẹ bẹ́ẹ̀ ni àwọn òsì ààrẹ amọtútọ pa amọtútọ apá ní ten degree bẹ́ẹ̀ ni so bámitò náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ náà sáà pé gbogbo àwọn ààrẹ ìkànsù pátápátá kí wọ́n dìde ní ẹ̀kọ́ náà látòrí atólóyè akíngbayì ẹ dìde ní ẹ̀kọ́ náà kẹwàá pé homage ẹ̀kọ́ náà ni òun àníkẹ́wàá lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀ wá as group àjòjò ààrẹ kẹwàá pé homage ààrẹ ọ̀nà kẹwàá kò. ẹ̀yà kẹ́bi kí ààrẹ ọ̀nà kakanfò blue balance. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o. agbára àwọn tí ó fi yín sí orí ìtẹ́ yìí wọ́n á jẹ́ kẹ́ ẹ lọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọmọ ikú àdìmúlà ọkọ ayébá mojísọ́lá olórùka ìyàwó akínyó ọmọ wọn ní arigidi àkókò ọmọ jìwàjìwà ọmọ òkúlé ẹtù ó lè bọ ọmọ ògbómìnì sùn dúpẹ́ àná. ọmọ tóbìnrin wò sùsùsùsù tó ní pélé yorùbá jọpọ ẹni ajáde ẹni ẹ ń pè ọ olùdífá. bàbá fún mi lówó. ààrẹ pè ọ olùdífá bífá bá fọre bí àṣẹ ò bá fọlé tán ààrẹ ẹgbẹ́ o ẹgbẹ́ fún wa àṣírí ṣàmọ̀lùsà God bless you sir God bless you. lóògùn ọ̀fẹ́ o adúpẹ́ pé Ọlọ́run kí a rí ọjọ́ tèmi láti àlàáfíà fún oríire tí ẹ ń ṣe lénìí oríire tí ẹ ń ṣe lénìí kò ní dìbànújẹ́ gbogbo àti àwa síbí lénìí ayọ̀ la fi wá ayọ̀ la fi padà sílé wa àwọn olóyè tuntun tí wọ́n fẹ́ wọnú kánsù yìí ẹ̀ lágbára ọlọ́run ẹsẹ̀ yẹn á da o oyè tẹ́jẹ̀ ẹ̀ mọ̀ sí rere ẹ̀ mọ̀ sówó ẹ̀ mọ̀ sálàáfíà ẹ̀ mọ̀ sí gbéga ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ olórí wa fún àdúró tí wọn ètò náà ó ti pẹ́ ọdún márùn-ún báyìí àdọ̀dúpẹ́ pé látìgbà tí a ti bẹ̀rẹ̀ kánsù yìí àti àdìde ìṣẹ́jú kankan fẹ́ni kankan nu wa ọpẹ́ ni fún ọlọ́run ní gbogbo àti a bá wà pẹ̀lú yín a máa wà títí láéláé gbogbo àdàgbà dògbò àdúpẹ́ àmọ́lóore orí tẹ́ ṣe fún wa mélòó gbàgbé ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ aláfẹ̀yìntì àyìnbá lágbo ọlọ́run orí yóò ní gbàbọ̀dé ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dé o ẹ pẹ́ fún ọba wa so àdúpẹ́ àdúpẹ́ ẹ̀yin tiẹ̀ wá náà àdúgbò lọ́wọ́ yín ẹ̀ àṣeyí ṣàmọ́dún ìgbà ọdún ọdún kan ni o. Thank you so much. Wàá ṣe ní káwọ̀. Let's go. Akínláì. Yes, dàgbò náà dáadáa kálábà máa ń yìnbìrà ẹni olúwa ní olúwa ní ọba àìlèpẹ́ òní olúwa. and gentlemen, we move straight to the next thing on the agenda. The person I'm going to call, as far as we are concerned, is number one citizen. When you talk about culture, you talk about Yoruba land, the number one, the numero uno, the generalissimo, to give us the welcome speech. Please, can we be upstanding? Let's be upstanding. Let's be upstanding and honor. Please sit down. Ẹ jókòó, ẹ jókòó. The gentlemen of the of the press, I'm speaking Yoruba and English. Just bear with me. Ejoko, jókòó, ẹ Okay alàgbà wa pásítọ̀ wa pásítọ̀ tó jẹ́ pé nígbà tí máa ṣe ìdúpẹ́ oyè yìí ìjọ ẹ̀ ni mo ti ṣe ìdúpẹ́ pásítọ̀ Israel eh. pásítọ̀ Israel Ọládélé tí gbogbo ẹ̀ wọ̀n sí Genesis mo kí wọn ẹ kú dìde. agbára ẹ̀mí mọ́tọ́ náà fún yín kò ní dágbére fún yín o ògo tó ń tàn kò ní wọlé o ẹ ṣe lọ́tọ́ ń pè ní pásítọ̀ nìyẹn ìkọ́nú ọmọ ọjọ́ ẹ̀ ló ń joyè lónìí o kò dẹ̀ wò ó pé ọmọ ọjọ́ yẹn kì í ṣe alàgbà ìjọ ó dẹ̀ wà hánà ẹ̀ ọláwálé man òun ló wá hánà yẹn o kọ́tọ́ ń pè ní lídà nìyẹn kò sọ pé kì í ṣe alàgbà nínú ìjọ. ṣùgbọ́n ó wò pé kóun wá ọ̀nà ẹ̀ bó ṣe bí sì tó ní agbára ọlọ́run ìjọ yẹn ò ní tú o a máa pọ̀ sí ní lágbára ọlọ́run ògo yín tó lè tàn á tàn dọjọ́ alẹ́ o gbogbo àwọn ọ̀tá yín ọlọ́run àbá yín ṣẹ́gun ẹ̀ mo kí gbogbo ààrẹ kanṣu tó wà lórí ìjókòó pátápátá àwọn ni òpó tó ti di oyè yìí mú ìbá ní kí máa dárúkọ wọn wọ́n tó mẹ́wàá ń bẹ ìwé thirty one mo gbé ọ̀pọ̀lọpọ̀ wọn bọ̀ wá sí reception ní ọ̀la thirty one ni members of the ship arrange are in council àwọn tó máa join wọn ní èní wọ́n jẹ́ nine kó tó di aago mẹ́fà the arrange council with club forty members. ẹ pàtẹ́wọ́ fàárẹ̀ nǹkan sùn ni. àwọn tẹ kó wá sí bíbá yóò mà nífẹ̀ẹ́ yín àwọn tó wá tó wá bá yín joyè wọ́n tẹ pàtẹ́wọ́ rárá. mo kí pápìlú ẹ̀ mo kí yín o láti gbà tá a ti wà kékeré la ń wò yín nígbà tí mo rẹ wá ah, ah àdígbèwé tẹ́ ń lò yìí o ẹ wá fún mi díẹ̀ nú ẹ o <laughs> ah, mo kì í pé ẹ wá ẹ wá bá wa wọ́n nà the new member of Arẹ́n council Ọ̀tún Akọ́gun ẹ ṣé mo kí ìyàwó mi Ayíba Mojísọ́lá Adams mo kí o tó jẹ́ alátìlẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò àwọn ọba ilẹ̀ yorùbá wọ́n máa ń pe ìyàwó wọn gẹ́gẹ́ bí olórí ọ̀kan pè wọ́n ní ayaba ṣùgbọ́n ìyàwó olórí ogun ilẹ̀ yorùbá tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò àyìnbá la máa ń pè é táìtù ààrẹ tó jẹ́ olórí ogun wọn ń pè lọ́ba ìbà ló máa ń pè táìtù ààrẹ ọba ìlú a máa jẹ́ ọba olórí ogun tó jẹ́ ààrẹ ìbà ìyàwó ẹ̀ àyìnbá ìyàtọ̀ tó wà nù méjèèjì nìyẹn so àyìnbá mojísọ́lá Adams mo kí ẹ o ọmọ ẹ ò ní kú lójú ẹ o ìmọ̀tá ò ní ṣẹlẹ̀ ẹ lórí o àwọn ìyáálé ọkọ pọ̀ nílé kò ní di ẹrù ẹ o bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára ọlọ́run wọ́n á kí gbogbo olóyè tuntun tí wọ́n joyè lónìí oyè ńlá ni o oyè káńsù olórí ogun ilẹ̀ Yorùbá ni ó yàtọ̀ sí oyè ìlú ó yàtọ̀ sí oyè tàwọn ọba ẹ̀rí tá a bá máa fún wọn ní fìlà ẹ̀rí pé fìlà wọn ó yàtọ̀ sí ní táwọn ọba máa ń fún olóyè tiwọn fìlà tiwọn ẹ̀ rí i pé ó máa fi bí àwọn fìlà ológun ni àwọn náà máa advice mi lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ló máa dàbí guide àwọn ló máa jẹ́ alátìlẹ́yìn ibi tí n lè lọ àwọn ló máa lọ represent mi ìgbà tí n bá fẹ́ gbé ẹsẹ̀ tí ò bá dà wọn ló máa ní á ah, ààrẹ ẹ má ṣe bẹ́ẹ̀ o torí gbogbo wọn wà ní ìletò letò tó yàtọ̀ ìṣojú kan náà wà ààrẹ ò dẹ̀ sábà ń jáde àwọn ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò tí ààrẹ bá fẹ́ ṣe kankan tó tako ará ìlú àwọn ààrẹ nǹkan sùn ló máa ní ààrẹ ẹ má ṣe bẹ́ẹ̀ o ìlú ò fẹ́ o iṣẹ́ àwọn tó fẹ́ joyè ó pọ̀ rẹpẹtẹ tọ́lẹ́ lómi àwọn òkè àwọn oúnjẹ ní bọ́n ń ṣe láyé àtijọ́ làwa ṣẹ̀ ṣe yìí bàbá wa Abíọ́lá àti bàbá wa Akíntọ́lá nìkan náà di ààrẹ nínú fourteen ààrẹ ọ̀nà kakanfò tó jẹ tẹ́lẹ̀ tí wọ́n lólóyè bàbá Abíọ́lá àti bàbá Akíntọ́lá nìkan ni ṣùgbọ́n àwọn twelve ààrẹ ọ̀nà kakanfò látòrí kòkòrò ìgangan láti fifteen thirty tó kọ́kọ́ jẹ títí dé orí látòṣà àṣubíàró ní Ìbàdàn gbogbo wọn ló ní kánsù ló ní olóyè ṣùgbọ́n bàbá Abíọ́lá àti bàbá akitola bàbá akitola ò lòjọ ọdún méjì lọ ó dẹ̀ wà ní premier ń gbà yẹn kò tẹ̀ ráyè tradition politics ló face bàbá bàbá Abíọ́lá nígbà tó wọn jẹ owó pọ̀ rẹpẹtẹ ó ń fò káàkiri ní businessman ní òráyè as a matter of fact ó tẹ̀ gbé Báṣọ̀run Ìbàdàn lórí ààrẹ ọ̀nà kakanfò torí kì í ṣe pé wọn da máyà rẹ ọ̀nà kakanfò ó kọ̀ wó pé jẹ́ kí n máa ṣe ní FBC so wọn yọ kánsù ṣùgbọ́n pàtẹ́mi máa jẹ oyè yìí tí mo wà nípèbí àwọn àgbààgbà Ọ̀yọ́ sọ fún mi pé àwọn ò fẹ́ kó lóye yìí ceremonial o bí àwọn bàbá bàbá wa ṣe ń ṣe é òní kò ṣe ṣe o pé o ní òwà entitled sí oyè o tó máa jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ ń ṣe gbogbo ibi kì í ṣe gbogbo ibi tó bá ti invite ààrẹ lọ sí ni ààrẹ máa ń lọ o tí ààrẹ bá ti mọ̀ pé òun ò lè lọ síbì kan àwọn olóyè ló máa ń rán lọ ó dẹ̀ nírú ọ̀rọ̀ tí ààrẹ máa ń sọ ìgbà míì wà àwọn olóyè ló yẹ kó response irú ọ̀rọ̀ yẹn màá fún yín ní good example ọba kan nílẹ̀ Yorùbá ó sọ ọ̀rọ̀ kan ó fẹ́ undermine office of ààrẹ ọ̀nà kakanfò ó ní olóyè làárẹ̀ kì í jọba nígbà tá a máa dá lóhùn òsì ààrẹ ọ̀nà kakanfò ló dá lóhùn òsì ààrẹ ọ̀nà kakanfò sọ pé bó ṣe rò pé ó tóbi tó lọ́ba ìgbà tí wọ́n ṣe ìlú Ẹdó ọdún yẹn gan ni kòkòrò gangan kọ́kọ́ jẹ ààrẹ kó lè wo bí oyè ẹ ṣe lágbára tó gbẹdọ̀ àtijọ́ ló sọ ọrú eléyìí ni within twenty four hours ààrẹ á jẹ ìlú ẹ̀rùn nígbà tó gbọ́ àwọn èsì pọ̀ paragraph tí ò sí ààrẹ ọ̀nà kakanfò fi dá lóhùn afẹ́ ìwọ tààtì nígbà tó gbọ́ èsì oyè adákẹ́ jẹ́ àìkó àwọn ọmọ wa nítàn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bí oyè ìṣe lágbára tó ṣùgbọ́n lásìkò tèmi o bí ìjọba bá kọ ìtàn bí ò bá kọ ìtàn èmi yóò kọ tèmi àti àwọn journalist kan ti kọ ìwé kan lórí ààrẹ ọ̀nà kakanfò but míì máa jáde lọ́la ní reception ní austria hall tí àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n wọn kọ ìwé yẹn àdẹ̀tí kọ́tọ́ abátidélé bá ti jáde series by series làwọn máa gbé jáde kó lè yé wọn role tí ààrẹ ọ̀nà kakanfò ń play ó ju tọ̀pọ̀lọpọ̀ ọba lọ nílẹ̀ yorùbá ó ní ojú ọ̀rọ̀ tó bá lè sọ nígboro o tí ogun bá ń bọ̀ tó bá fẹ́ yan yorùbá jẹ àwọn ọba ìlú òní sọ̀rọ̀ ààrẹ ló máa ń respond sí ọ̀rọ̀ yorùbá o ṣùgbọ́n tó bá di pé wọ́n ń pín nǹkan lábújá wọ́n ń pín nǹkan kan ní rántí ààrẹ ṣùgbọ́n tó gun bá ti dé wọ́n ní ààrẹ ń kọ́ o níbo làárẹ̀ wà o tó bá wá ààrẹ tó ń gbayì wọ́n ti mọ̀ wá bínú ẹ̀yin tẹ́ ẹ̀ risk ẹni tó risk wá ń gbayì ẹ̀ wá ń bínú ẹ̀ so mo bẹ̀yìn mo bẹ̀yìn yorùbá ẹ jẹ́ ká ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa joyè ń sìn ọ̀jọ̀gbọ́n ni wọ́n a rí ọkọ àtìyàwó tó wá láti Luxembourg ìkan wà ìyẹn máa gboyè ẹ̀ tó bá dé UK ló wà bẹ́ẹ̀ la dẹ̀ rí ẹni tó yẹ pé ọ̀jọ̀gbọ́n tó yẹ pé òun ni head of one of the airports ní Nàìjíríà bẹ́ẹ̀ la wá rí àwọn tó yẹ pé real estate magnate tó wà ń bẹ̀ kò sí àyọ̀dànù gbogbo ẹni tó fẹ́ jẹ oyè lénìí. ìdí ẹ̀ ni pé a set standard tó bá ti lè mí standard yẹn ò lè jẹ́ bàbá aláàfin nìkan ló ní ráì láti fìyàn jẹ oyè direct nílẹ̀ yorùbá tọ́ba máa fìyàn joyè wọ́n lè sọ pé mayegun of yorùbá land ṣùgbọ́n tèmi àrẹ́kùn kò dàbí ti bàbá aláàfin àrẹ́kùn. ọ bụ jẹ tèmi ẹ bá máa jẹ bala ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land ṣàpò tí baba fi ọ ma lọ direct ni Temi ma temi ma attach mọ ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ka ọjọ ìní yẹ mo mọ̀ ọ́ mọ̀ ni pé kájọyè inú ilé mi ẹ má bínú pé ó kéré palace gidi ń bọ̀. Eh, àmọ̀ọ́mọ̀ ni àbálọ́lọ́ hall nílò làwọn àbí gba hall bọ̀dá fẹ́ fi àṣẹ ìmúdílẹ̀ pé ibi tí mo ti ibi tí mo ń gbé ibi tá rẹ̀ ń gbé òní kan ti joyè yẹn àìjẹ́ bẹ́ẹ̀ hall wà bẹ́ẹ̀ rẹpẹtẹ tá a bá gbà so ọ̀la à ń lọ fún book launch àti reception tẹ́gbẹ́ à lè ṣe fàájì dáadáa mo kí gbogbo yín o pé ẹ kú dìde o gbogbo ẹ̀yin tẹ́ wá síbi oyè ẹ̀ ní kábàámọ̀ lé ayé yín o oregun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé awo àyín kan o gbogbo ibikíbi tí aláàánú yín bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé awo àyín kan o gbogbo tí ẹ bá dẹ̀ ti dáwọ́lé àmọ́ àyọrí sí eré wọ́n ní òfin tirẹ̀ ẹlẹ́gbọ́n tẹni ẹlẹ́ni ọlọ́run ní bá ń gbọ́ tiẹ̀ nítorí pé ẹ fi tiyín lẹ̀ ẹ wá gbọ́ ti olólùfẹ́ yín tó fẹ́ ṣe oríire lónìí oríire ò ní jìnnà sí yín gbogbo ibi tẹ́ bá wà oríire á máa bá yín gbé oríire á máa bọ́mọ yín gbé ẹ̀yin ọkùnrin oríire a máa báyàwó yín gbé ẹ̀yin obìnrin oríire a máa bọ́kọ yín gbé twenty twenty three ta wọ̀ aburú bẹ̀ kò ní ìrònà kò ní ìrìnà kò yín o akọ́b ó jẹ́ gold ó jẹ́ silver kò ní wọlé tọ̀ yín o so mo kí yín pé ẹ kú dìde ìní gentlemen of the press what we are doing here we are trying to repeat history of what have happened in the history of Ààrẹ Ọ̀nà Kakanfò. Uh, basically, I'm the 15th area of Kakanfò of Yoruba land now. And in the olden days, all area of Kakanfò always have their chief in council. The chief who will handle various community, various strategic place to defend Yoruba land. And uh, in the hierarchy, of Ààrẹ Ọ̀nà Kakanfò after Ààrẹ is Ọ̀tún after Ọ̀tún is and if Ààrẹ died in the process of war the Ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò will take over with the approval of Aláàfin of Ọ̀yọ́ and the OC will move to Ọ̀tún the Ibadan community replicates the structure of area of Kakanfò in the olden days. That was exactly what is happening in Ibadan community today is what normally happen in the structure of the Council of area of Kakanfò. Because Ibadan is a garrison city where we have a great warrior that settled that community. So what we are doing here today, we are trying to honour those who will assist Yorubas to defend Yorubas intellectually Nowadays, we are not fighting a, a war of bow and arrow. But what we are, we are fighting, the way we are fighting, what we are using to fight is intelligence, intellect. So, majority of the council members are those who will use their intellect to defend Yoruba region. And uh, you can you can notice those people we install For a period of four years ago, they have not disappointed us. You will not see any member of the Council of Arena Kakafu involving in scandal. We always appoint those people who have an integrity, who have a very good pedigree that can represent this historical school. I welcome you all to this historic occasion. Today is one of the programs of the fifth anniversary of the installation of 15 Ààrẹ Ọ̀nà Kakanfò. Tomorrow we have the main program where we have the book launch and reception in Ostra Hall. So on behalf of the council, I welcome you all to this installation ceremony today. Thank you very much. Ààrẹ Ọ̀nà Kakanfò, Kanka ààrẹ ọ̀nà kakanfò ò bá fọwọ́ láàrẹ kàn mí lára mo fẹ́ dolówó ààrẹ ọ̀nà kakanfò kàńkà ààrẹ ọ̀nà kakanfò ò bá fọwọ́ láàrẹ kàn mí lára mo fẹ́ dolówó ààrẹ ààrẹ ààrẹ ààrẹ ò bá fọwọ́ ọlọ́rẹ̀ kàn mí lára o mo fẹ́ dolówó ààrẹ ọ̀nà kàńkà ọ̀fọ̀ kàńkà ààrẹ ọ̀nà kàńkà ọ̀fọ̀ ò bá fọwọ́ ọlọ́rẹ̀ kàn mí lára o mo fẹ́ dolówó ààrẹ ọ̀nà kàńkà ọ̀fọ̀ kàńkà ààrẹ ọ̀nà kàńkà ọ̀fọ̀ ò bá fọwọ́ ọlọ́rẹ̀ kàn mí lára o ó fẹ́ dolówó ààrẹ ààrẹ ààrẹ ààrẹ kò bá fọwọ́ ọlá rẹ̀ kàn mí lára ó fẹ́ dolówó. Push your hand, push your hand, push your hands up. Push your hands up, push your hand, push push your hands up. Push your hands up. Ah. Mi ò mẹ̀yìn ọ̀la o, màá jayé omi o. 你。 àlejò tí wọ́n tẹ̀lé igwe wa ẹjọ́ ẹ bá wa àyè wọn wà ní ọwọ́ ìtàǹbẹ̀ yẹn ẹjọ́ ẹ bá wa lọ síbẹ̀ kí àwọn èèyàn lè ráyè a fẹ́ bẹ̀rẹ̀ program properly ẹjọ́ tẹ bá ti bá wa sìn wọ́n dé àyè wọn ẹ bá wa àyè tí náà wà ní ọwọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ ṣe gan àmọ́ ẹgbẹ́ kò yí sí láti kéèyàn wá láti Ìjẹ̀bú ẹ ṣe o thank you so much. ẹ jọ tá a bá fẹ́ yẹn ẹ̀yin press ẹ máa bá mi gbé sọ left and right because àárín ni àwọn olóyè yẹn máa wà tó bá ṣe ń pè wọ́n máa jù máa wá. ẹ jọ á ìdí chair kan. ẹ jọ ẹ jọ àwọn tó bá yẹ pé press wọn bóyá wọn ní representation bóyá bíi two or three ẹ kọ fún wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan máa kọ́ bá ẹjọ́ bá bẹ̀rẹ̀ díẹ̀ so that wọ́n á lè rí nǹkan tó ń gún wọn ẹjọ́. ṣé o ò ní spare kìíní ni. ó ti ṣe lọ́wọ́. the first person tó máa kọ́ joyè òun náà ló kọ́kọ́ dé. Chief Ọláwọlé Afọlábí máa. ọ̀tún akọgun mi ò tí rọ́wọ́ ẹ o alúwẹ̀ olóyè àìrọ́wọ́ ẹ níbo látọ̀ ọ̀tún akọgun lọ jókòó sí ibi ìbàyìí kan làwọn ààrẹ new ààrẹ nǹkan sùn jókòó sí yìí. ẹgbẹ́ ìjòkó kan fún un. ibi tá a máa fi mọ̀ bóyá àwọn tó kó wá abọ́ yìí ni wọ́n máa fi mọ̀ o abọ́ yìí ni wọ́n fi máa ń mọ wọ́n ṣe ń gbà nìyẹn o báwa náà ṣe ń gbà nìyẹn o bá ṣe ń sọ pàtàkì oyè náà nìyẹn o ní sùúrù máa ti kàn bí. ọ̀tún akọ́kọ́ ga ẹ kọjá ẹ kọjá. Please move away move back or whatever you want to do. Just allow me some help, please. Come on. Ibi ìlàdí máa ń mọ alágbára àwọn tó àwọn tó jẹ́ personality tó tẹ̀lé olóyè wa. Ibi nítorí abọ́ mẹ́ta yìí òun ni o. Eléyìí òun ni ti ààrẹ. Eléyìí ni tayinba eléyìí ni àwọn ààrẹ kanṣu àwọn senior ó ti wà nìyẹn o tó ti yé yín ó wáyé pé tó yẹ pé tàwọn ọba ni ó máa ń pé mẹ́rin á jẹ́ tàwọn ọmọ ọba ṣùgbọ́n oyè ààrẹ ọ̀nà kakanfò kì í ṣe ìrandíran náà fi ń jẹ́ brave ni kò dàbí bọ́n ṣe ń jẹ ti ọba ẹni kò tí ìyá àwọn ìkọjú wọn ní kẹ́ ní sòrò so ẹni sòrò a máa fi yé wọn. àwọn tó tẹ̀lé ẹ̀dá ẹni kan dọ́kọ́ sún sẹ́yìn kọ́ wá tò sẹ́yìn ẹ̀ bóyá wọ́n ṣe ń yẹ sún sẹ́yìn ẹ̀ jọ. gbogbo olóyè ẹ ló máa gbogbo àwọn tó kó wá ló máa tẹ̀lé ló máa wà pẹ̀lú ẹ̀ ibẹ̀ láti máa mọ agbára wà tó bá máa fi ná five million bíbá yes gbogbo àwọn àlejò tí wọ́n bá bá lọ́mọ àwa lọ́mọ àwa jẹ́ wà tó sẹ́yìn wọn. àbẹ́ ló kó wá òkú èèyàn ni. àkìrẹ́ èèyàn. ó yà. ìròyìn èèyàn yìí kan di ojú èrò one thousand lọ ó ti ẹ̀rẹ́ lè ṣe. àwọn èèyàn lọ́màn ó yẹ dáhùn lásìkò. eléyìí ni ti ààrẹ eléyìí ni tayọba eléyìí ni ti àwọn ààrẹ kanṣu. ààrẹ ni ó wà ní àárín ọwọ́ ọ̀tún ni ti Ayínbá ọwọ́ òsì ni ti àwọn ààrẹ ìkànnì. Ah, èmi ló wá sọ ló wá fún kékeré ah, àwọn bàbá mi bẹ́ẹ̀. òsì ààrẹ gbogbo ayé wò yín o. wọn ò ná two two hundred naira bí wàá yìí o. one one thousand o. one thousand tó tún. owó ìpàdé kàn mí ṣe o. five hundred lélẹ́yìí sà. bẹ́ẹ̀ ni ààrẹ Ayínbá lẹ kọ́kọ́ náwó fún. ẹ ó dà bẹ́ẹ̀. Ah. ok mo ń wò yín náà ni mẹ́wàá lẹ fáyín bá o. àfilẹ̀ ah, o má kà o má wà ṣáìdì sùn. ọ̀rọ̀ ẹ̀ sà. àwọn ẹ jẹ́ jẹ́ kí àwọn àlejò kí wọ́n kọjá. mẹ́tẹ̀ẹ̀ta ló gbọ́dọ̀ ní òdìrè o mẹ́tẹ̀ẹ̀ta ni o ẹ̀yin Genesis eh, kakos èrè ti àwọn àwọn ìkànsìrè àwọn olóyè ẹ fi bẹ́ẹ̀. ìyàwó lọ́mọ àwọn ni ẹ support ọkọ yìí. ó yà yà àwọn ọmọ lọ́mọ jáde òun là accountant. lọ́tọ̀ ẹ̀dí fly rárá. ààrẹ ni ẹ̀ tí tí. ìyàwó lọ́mọ là accountant. bẹ́ẹ̀ ni. ẹ̀dá lóhùn ẹ̀bá bá ṣe fẹ́ kó yá la wọ́n máa yẹ o ẹ̀wá díje ìtàn ẹ̀ má lọ ẹ̀ máa ṣe fàájì yín o kò sí wàhálà díje díje káwọ̀ nìyẹn ló wá fi bẹ́ẹ̀ fẹ́ jóde nìkẹ́ jóde. ó kápá o ìyàwó lọ́mọ àṣẹ ti fi si. ìyẹ̀dú wa níwọ̀n máa gbára ẹ̀ mo ní òjẹ́ kí wọ́n máa sanwó gidi. Ah! <laughs> I am everybody. ṣe o ó yá yá yá yá. àwọn èèyàn ọlọ́mọ àwọn ń jẹ́ ẹ̀yẹ́ èsì sì tẹ́ jẹ́ èèyàn ọlọ́mọ. jókòó sáwọn tó ok àwọn èèyàn sì ń bọ̀ ó yá kíákíá. wa fẹ́ kó wa kó hundred wa kó wa kó kiri bi ya ah. yóò ní wéèrò ìdí wọn bí ìbàyẹ gbẹ yìí anikẹrọra ah. ṣe díẹ̀ díẹ̀ ní tó wáyé pé hall ń sẹ ẹ ok araba gbọǹgbà mo níbo ló wà ó yẹ wá wá ṣiṣẹ́ gba microphone lọ́wọ́ ẹ kò ṣe níwọ̀nba o pásítọ̀ wà mí o ṣe níwọ̀nba o má ṣe ní ṣe kíní o pásítọ̀ wà bí o. kábíyèsí ah, ah, o kábíyèsí ah, o mojúbà ààrẹ ọ̀nà kakanfò ẹ mojúbà ládéládé o oyè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dẹ́ tọ́ o omi nílé yìí o tó bá balẹ̀ omi nípa nípa sówó nípa sọmọ nípa sákàbalẹ̀ ọ̀rọ̀. gba microphone lọ́wọ́ ẹ ọ kìíní. ọkùnrin abalẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí jẹ̀rí mu. ta ló wà pẹ̀lú ẹ̀kú hẹ̀pẹ̀ náà kókó mi yẹn dání. lélẹ́yìí ayé yóò ní tẹ́ o ẹ̀tọ́lá ayé yóò ní tẹ́ o ayé yóò ní dòbò ọkọ̀ àbálẹ̀ ọdún náà. orógbó lélẹ́yìí ẹ̀gbẹ́ ẹ̀tọ́ o ikú òní fàyàrọ̀ ní gbẹ́yìndé. ẹgbẹ́ jẹ́ ẹnu orógbó yẹn and rush we do it normal ọkọ̀ ma fi ṣàdúrà fún ọ. lè obìnrin lè àbíkú abẹjọ abófò bá ẹ ní o eléyìí ataniya ẹgbẹ́ ẹ̀tọ́ ọ̀rìn dáta rẹ̀ lóyún. ṣàdúrà yẹn fún ọ dáadáa why you rushing it. nínú ṣàdúrà yẹn fún dáadáa. atare nìyẹn ọkọ̀ yà balẹ̀ o ó ń ṣe mí lójú kúlúkúlú ó rẹ̀ níwọ̀n wọ̀n bí tó bo ní ẹgbẹ́. àdìgbò kí fa súre. ẹgbẹ́ ẹ̀tọ́ o ọ̀ọ́nì dákàrẹ́ rẹ lóyún ọkọ̀ yẹn abalẹ̀ ọ tààrẹ kì í dé tiẹ̀ kò má kùn akúfọwọ́ akúfọlà akúfọmọ eré atoyin lọ́wọ́ ọkàn yẹn abalẹ̀ ọ̀nì yẹn lẹ̀ fún yín o ọ̀nì yẹn fún yín o ogun aṣáárí bẹ̀ jàre léyìí o ajakú ajarun ajẹjọ ajofo ajẹjọ báyìí o ẹgbó. mú kọ́ọ̀bù ẹ mú kọ́ọ̀bù ẹ gílásì kọ̀ọ̀bù wa. báyìí o. adùn nílé níṣẹ́ ayé adùn ayé adùn kalẹ̀ o ayé adùn kalẹ̀ o ẹ ní sẹ́kù o ẹ ní gbọ́kù báyìí á máa rí o. oyin níṣẹ́ ayé oyin dùn ayé yín adùnsòwò adùnsọ̀là adùnsọ̀mọ ọkọ̀ yín abalẹ̀ o ibikíbi náà ti ń lo yìí á gbọ́ sí i káàkiri gbogbo àgbáyé ni o á gbọ́ sí káàkiri gbogbo àgbáyé wọ́n ti ń gbọ́ sí i ọkùnrin á gbọ́ sí i obìnrin á sì yìn mọ̀nìmọ̀nì á mọ̀ yìn sinisini á sì yìn á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ àrí o. tó kọ ọkọ tó tó kọ. ọtí fọkàn sá. ok. ọmọ ìyá kò wá. ẹ fún ṣe náà bù. ọtí ọmọ tiwa ibi ilé lọ́tí lọ́tí ibìrì lọ́sàn-án máa rí ọkọ̀ yẹn. araba kó o tiẹ̀ lọ́wọ́ ẹ̀ o nígbà náà eléyìí o. bẹ́ẹ̀ ṣù bẹ́ẹ̀ ni. mo bẹ níwájú. ọ̀rọ̀ bíbẹ́ kọ̀ kó o tiẹ̀ lọ́wọ́ wọn. ibi tí pàwọ̀ tiẹ̀ wà nìyẹn. wọ́n ní owó wọn. olórí five hundred ẹ̀ náà ni a máa mọ́ra wa five hundred eléyìí ẹ̀kúnnáwó àdúrà yá ibi tẹ́ ẹ ti mú ibi ò ní ṣòfò o ọtí lélẹ́yìí ẹni ọtí ẹni àbàkì ẹni tẹ́ o ibi ni lọ́ọ́ gbé rọtí ibi ni lọ́ọ́ máa sọ̀rọ̀ yín o ọ̀n ní fẹ́ẹ́ ní àtẹ̀lú yìí ọ̀n ní fẹ́ẹ́ ní òbúlù yìí ọkàn yá balẹ̀ inú yá dùn ẹ̀gbó ẹ̀tọ́ ìdí àtòyìn lọ́wọ́ ẹ̀ẹ́ lágbára àṣẹ Èdùmàrè inú yá dùn kálẹ́ báyìí o inú yá dùn ni o ibi ni lọ́ọ́ ti rọtí ìfọ̀ntàn ìlú yà kábọ̀ ẹ̀rí tàjẹ́ ṣe òde àṣìfún yín ọ̀nà aláàfin bẹ́ẹ̀ ló ṣe máa rí o èyí tá a sọ yìí kò ní ṣe kò ní yẹ o ẹ amọ̀ yín lórí ó sọ àlọ́ mi. súre fún ọ dáadáa o ẹsẹ̀nsì oyè nìyẹn o. ọkùnrin á dùn ọkùnrin á balẹ̀ ẹ̀gbọ́ ẹ̀tọ́ tèrè àtọyín lọ́pàá yìí o owó ńláńlá máa fi wá ayé kiri ẹ̀ẹ́dẹ́gbà kan tí tó tọ́lókun ìgòlọ́fíjì àfọwọ́nlá láfẹ́jì bí yóò bá pọ̀ títọ́ Ṣàngó ìgòlò fèjì afúnlálá fèjì báyìí ọkàn yà balẹ̀ inú yà dùn ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀là fáyẹ kò ṣe òdèjì àríbá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń bá rí ọ. ẹ mú kọ́ọ̀mù mi wá. báàpù hàpùrù bàpù wípé akalẹ̀ lúyà o ọ̀gá ẹ̀ dídé o. nínú MC ọ̀gá ẹ̀ ní event planner kọ́lé léyìí. ó fi ọ̀sùn rẹ̀ fún. ọ̀sùn rẹ̀ fún ọ̀kálẹ̀. ó ṣe pàtàkì o. ilẹ̀ kẹyọ. ok àyẹ̀ bá kú sí tòsí. kí gbogbo olóyè kó lẹ̀kẹ̀ sí tòsí wọ́n bá ti gbọ́ o. ìlẹ̀kẹ̀ ni ẹ fẹ́ gbà sọ̀wọ́ nìsín o ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò ní wọ́wọ́ yín o ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò ní wọ́wọ́ yín o ọ̀ọ́nì mú ìwú lọ́gbà o ọ̀ọ́nì dẹ̀yìn lọ́wọ́ ọ̀ọ́nì dẹ̀yìn lẹ́sẹ̀ ọ̀ọ́nì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dẹ̀yìn o ẹ̀ẹ́nì rí ọ̀rọ̀ akọ̀pọ̀. ẹ̀ràn dé àdéhùn àbísí lọ́wọ́ kí ẹ tó dálẹ̀kẹ̀ ẹ̀kọ́ tó dálẹ̀kẹ̀ ọmọ àfọwọ́ lẹ̀kẹ̀ sí mẹ́ẹ̀ta yìí. àbúrò ìṣẹ́jọ́ o máa sanwó lẹ̀kẹ̀ o ṣẹkẹ́ṣẹkẹ̀ kàn ní kò bọ̀ yín lọ́wọ́. báyìí ní tẹ́fà báyìí ló lọ́rẹ̀ wọ́n ti pa fún pọ̀ ọmọ bẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ ìsìlámà ṣe gbọ́ báyìí ó ten thousand naira ní o. kí ló yẹ báyìí òsì ààrẹ káfàtà òsì sọ fún lọ́mà pé ibi tó yìí bọ̀ ní ọ̀rẹ́ pòfẹ́sọ̀ ló wà pòfẹ́sọ̀ ló wà kò sí ti yẹ. ọ̀nà ogun ti ọ̀n àyìnbá àti ọ̀n olóyè. Thank you. ìlẹ̀kẹ̀ rẹ̀ o lagbara lágbára alálẹ̀ yorùbá. lágbára alálẹ̀ yorùbá. ní agbára alálẹ̀ yorùbá. lágbára ààrẹ ọ̀nà kakanfò lẹ́yìn. lágbára ààrẹ ọ̀nà kakanfò lẹ́yìn. lágbára odò àtẹ̀wọ̀n lagbara lágbára odò àtẹ̀wọ̀n nífẹ̀. lágbára gorúmọlẹ̀ tó wà lẹ́yìn yorùbá. lágbára gorúmọlẹ̀ tó wà lẹ́yìn lagbara lágbára elédùwà tó dá gbogbo wa. tó dá gbogbo nǹkan tá à ń sọ yìí. ilẹ̀kẹ̀ onírẹ̀rọ̀ ọjọ́. onírẹ̀rọ̀ ọjọ́ o owó ọ̀la olówó máa jẹ́ tìrẹ o. ọ̀la ni wọ́n máa jẹ́ ti yín o. ilẹ̀kùn owó ẹ̀rí o. akọp akọp gold silver kò ní wọ́n gbọ́ ẹ o. gold silver kò ní jẹ́. o ò ní rí bí àkóbá o. ẹ̀yin ààrẹ nǹkan aṣọ ẹ̀rí pé pákéjì sí àtọ̀. ẹ̀yin ààrẹ nǹkan aṣọ ẹ̀ṣẹ̀ wo. àbẹ́ ń jowó àwọn tó yẹ ìjọ yìí ni. ọba rẹ̀ ìjọ yìí ni. nídìí ọmọ mi ni kò nídìí kó fowó mọ́. ọ̀nà ọ̀nà. èmi ọmọ àwọn kan fi mọ̀ pé olóyè yẹn tó bá wà lọ́ọ̀kan apart from fìlà òní rẹ̀rùn ọjọ́. ọ̀nà ìrẹ̀rùn ọjọ́ o àjẹgbó àjẹtọ́ o kò fi là báyìí o ìlú wa. fìlà oyè rèé o ọyẹ fìlà oyè yìí rèé o ẹlẹ́dẹ̀ ò ní gbàbọ̀dé o ìṣẹ̀lẹ̀ ò ní gbàgbọ́dé o gbọ́dé lára iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ilẹ̀ ló ń ṣe. tí ẹ ṣe iṣẹ́ ilẹ̀ lẹ. alálẹ̀ yorùbá àwa dá ẹ lọ́lá. alálẹ̀ yorùbá dá ẹ lọ́lá. àpadà sí burúkú kéré pọ̀ kò ní jẹ́ tiẹ̀. àpadà sí burúkú kò ní jẹ́ tiẹ̀ o alálẹ̀ yorùbá sọ ẹ́ dolówó. alálẹ̀ yorùbá sọ ẹ́ dolówó. aṣọ ẹ́ dọlọ́rọ̀. aṣọ ẹ́ dọlọ́rọ̀. ó ò ní bá wọn jẹ́ ààrẹ ọ̀nì kankanṣu ọ̀rẹ́ ìkanṣu aláṣọ pípọ̀ o. gbọ́n ìran ààrẹ ọ̀nà kakanfò kan kì í tòṣì ìran olóyè ààrẹ ọ̀nà kakanfò kan kì í tòṣì kò sẹ́ni tó dẹ̀ joyè tìràwọ̀ ò ní kúràwọ̀. tó joyè tìràwọ̀ ò ń tọ̀ káàkiri gbàgbà yé. ìràwọ̀ á tọ̀. àṣẹ. ògùn ẹ̀ á búyọ. láàrin ẹgbẹ́ wọn ní rọ ẹ sẹ́yìn. nílùú ẹ wọn ní rọ ẹ sẹ́yìn. ilẹ̀ Yorùbá wọn ní rọ ẹ sẹ́yìn. ìlà ẹ̀rí o. ọlọ́fìlà náà rí o. ẹ̀yin tẹ máa ń pẹ̀gùn oyè yìí ṣe rí pé ó yàtọ̀ sí oyè àwọn ọba ṣe rí fìlà yẹn. wọ́n ṣe rí fìlà náà. ẹni ẹ láàrin ọ̀nì kankan bò ó fi yàn jóye ni àwọn òmùgọ̀. àwọn ọ̀dẹ̀. tí ò mọ̀ tàn. tó mọ̀ tàn. àwọn ọba kan láàrin ọ̀nà pé ó yẹ kó máa fi yàn jóye ìjọ olùwọ́jọba. ẹ ò ló dáadé náà. à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ fifteen thirty ìlú mélòó ló wà nílẹ̀ Yorùbá fifteen thirty gan pàápàá. fìlà rẹ o fìlà rẹ o ó yàtọ̀ sẹ́yìn èyí táwọn ọba ń lò ó ẹ yà fàrẹ́ lẹ̀ pẹ̀lú tiẹ̀ o. wọ́n ní àjẹjó àjẹtọ́. ọwọ́ sì ni. àṣẹ ti ẹ lélẹ̀ yìí o. àrà tó bá wù ẹ́ ló lè fi dá. àrà tó bá wù ló lè fi dá. tó bá le. tó bá le. tó bá bọ́ sínú ilé ẹ̀ tó bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ẹ̀mẹ́ta kó wá nà ọ̀pá yìí gbogbo nǹkan tó bá fi sọ àṣẹ ni. sọ àṣẹ ni. tó bá ti pé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ẹ̀mẹ́ta gbogbo nǹkan tó bá ń fẹ́ bójú owó lòún fẹ́ a fún ẹ. ọlọ́run máa fún ẹ o. ẹgbẹ́ kó dẹ̀ máa fún ẹ kó ọ̀nà máa ṣe tutù o kó máa ṣe tutù dájú. kò máa fà rẹ̀ nǹkan náà o. kò máa fà rẹ̀ ní nǹkan o. kì í ṣe ààrẹ ti tèmi o irúmọlẹ̀ mò ń sọ o. irúmọlẹ̀ bàbá rẹ òbí o. àbúrò lásán lẹ pé ó ní irúmọlẹ̀ tiẹ̀. ó ní irúmọlẹ̀ tiẹ̀ so má sọ̀rọ̀ ṣàlùwájú wa tọ̀. hallelujah. irúmọlẹ̀ ni kò máa pè é. irúmọlẹ̀ ni ká máa pè é. pásọ pásọ wà ń bí báyìí. yẹ ká máa dà á so onírúmọlẹ̀ tiẹ̀ o. onírúmọlẹ̀ tiẹ̀. Hmm. ọ̀pá àṣẹ anything ló lè fi sọ. anything ló lè fi béèrè. anything ló lè fi béèrè. ló lè fi béèrè. má fi ṣe pé fẹ́ o. má fi ṣe pé fún bàbá wa o. dọ̀ torí ọlọ́run o. ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá bàbá ọ̀pá ìbá tí ń fún bàbá bá a pàṣẹ sí o. bàbá bá a sọ́ di àṣẹ látẹnu ní ìlú gbogbo nǹkan tó bá ti bèrè kó wọlé àṣẹ tó bá bèrè owó kẹfún lówó tó bá bèrè ọlà kẹfún lọ́là tó bá bèrè ṣẹ́gun ẹ bá ṣẹ́gun gbogbo ẹni tó bá ń dojú ìjà kọ apá ìdí ọ̀pá àṣẹgun kó máa fi ṣẹ́gun ayé ọ̀hún. ẹnu sókè àjẹgbó àjẹtọ́. níṣó òjòyè. ọba níṣó òjòyè. bí bàbá aláàfin ṣe fèmí náà ń gbà yẹn rí o. bí bàbá aláàfin fún bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn o. sàfídíkèètì sàtífíkèètì oyè rẹ o. sàtífíkèètì olóyè rẹ o. ìyẹn kì í tẹ̀gbó lọ́wọ́ ẹ̀. mo fẹ́ sọ bẹ́ẹ̀ o. ọmọ mi ní ẹjẹ́ ń fi ẹlẹ́jà dé. so congratulations. ìṣẹ́gun àfipàrókò ni o ìdà ìṣẹ́gun rèé o gbogbo ọ̀tá ẹ̀ látẹ̀lé lọ ìdà àwọn á máa gé wọn o látẹ̀lé lọ ìdà àwọn á máa gé wọn o ìdà ìṣẹ́gun ọ̀la ẹ̀ yìí o. àjẹjọ́ àjẹtọ́ ẹ̀ǹdẹ́. DJ, yo jogo five minutes. DJ, yo jogo five minutes. DJ. lókù pẹ̀lẹ́ ọ̀fẹ́ gbogbo yìí ókú ókú one month ní ó lásìlẹ̀dì ẹ̀ sáà lọ́jọ́kù ọlọ́run jù wọ́n lọ. ọlọ́run jù wọ́n lọ. màá gbá kí ní fún láti fi ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́. nígbà tó ah, ń bọ́ yóò lè káyọ̀ owó mi tó ti wà lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ wà. a oògùn ni kó lọ. èmi ló kàn. bá mi sọ àárẹ̀ ọ̀rọ̀ ká tá ń bọ̀ àti bá mi sọ ọ́. kan sí. ẹ̀yin ọba ọba ọba ẹjọ́kòó ẹjọ́kòó ẹ̀yin ẹ̀yin ọba ẹ̀ bá sọ̀ tẹ́yìn ọba wọ Luxembourg kò sí nǹkan tó fẹ́ táwọn tọkọtìyàwó méjì yẹn ò ní fún yàn kò sí òun ọ̀dẹ̀ níjẹ́ ọ̀nà kọ́bọ̀ ó bá lóṣù kan bẹ̀. àwọn èèyàn ni wọ́n o. kí n tó gbowó lọ́wọ́ mo rò ó bí ẹ̀ẹ̀mejì ah! kí n tó gbà mo rò ó mo rò ó pé ah! owó kan náà wọn fámìlì ìdílé fún mi olówó lo olóyè a kì í olówó lo olóyè a kì í fòye lọ́mọ abẹ́sẹ̀. ó ò gbórin yẹn dáadáa. olówó lo olóyè a kì í fòye lọ́mọ abẹ́sẹ̀ lẹ́ẹ̀ bá sanwó ẹ̀ ní mọyì ẹ̀ ohun ọ̀kan tójú mi rí kí n tó jẹ ààrẹ ọ̀nà kakanfò. oya process. now owó bàbá wa owó ìyá wa wo ọ̀hún ààrẹ ọ̀kàfọ̀ kanṣu. ààrẹ kanṣu. ààrẹ kanṣu. owó àwa anikeji kú bẹ́ẹ̀. ok. o fẹ́ máa bá a dọ́gba ni. mo bá yín dọ̀dọ̀ ọ̀gá. abọ́ ìtẹ̀ kéré. ìjà kò lórí ilé. torí ẹ̀ la abọ́ ẹ kéré. ààrẹ Ganiu Ige Adams. oya eléyìí mata o Alhaji owó gidi tó bá wọn fi mọ standard àwọn tó joyè yẹ o. òun náà fi mọ standard tó joyè o. eléyìí ti yá wa. eléyìí ni ti àyíbá irú màdá eléyìí ni tọwọn ààrẹ kanṣu. náírà ni ẹnu ẹ má náwó one dollar yìí aláàjì kò kò ṣiṣẹ́ bíbà yìí. wọ́n ní kò ṣiṣẹ́ bíbà yìí o. náírà bí bí ẹ náírà ni ẹnu gbogbo la dúpẹ́ lọ sí one dollar yẹn tà. náírà ni ìtàlọ́wà torí eléyìí ṣiṣẹ́ owó ti dà lápò. ẹ bá halẹ̀ mọ́ o. owó ti dà. ọ̀hún ní ó tẹ̀lé wọn wá. ẹ wá náwó ìjì ìjì tí mo jìyà láàyìndé mo bá la látọ̀ ẹ̀wọ̀n máa gbàdé lọ́la. alájà ẹ sún sí àyín ẹsẹ̀ gbẹ̀dí ẹ̀ báyìí. ẹ dáre bàbá nìyẹn ẹ ṣé bàbá. tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. ìjì ìgidì mo jìyà láyìndé mo bá la látọ̀ ẹ̀wọ̀ máa pàdé lọ́la o. ìjì ìgidì mo jìyà láyìndé. bẹ́ẹ̀ náà ni kẹ́jẹ́ wá patí lọ́la o ẹ sọ pé kán wá patí lọ́la náà o. olóyè omi lélẹ́yìí o tómi abalẹ̀ omi nípa odò balẹ̀ tá girigi ẹ̀ ní aṣọ ọmọ kábíyèsí rẹ̀ tí ọbẹ̀ rẹ̀ ní

eré àtò yín lọ́wọ́ òde àṣì fún yín tómi abàlómi nípa ni ẹ̀ nípa sówó ẹ̀ nípa sọmọ ọmọ yín alálùbáríkà ẹ̀ ilé yẹn máa tòrò ni ilé yìí ti ń tòrò kò ní túká ọ̀dẹ̀dẹ̀ yóò ní túká báyìí ẹ̀ inú yẹn á dùn ọkàn yẹn á balẹ̀ báyìí o ẹ̀ ìbìrì àti dúró mi èèyàn kan kì í bómi ṣọ̀tá ọmọ aráyé ò ní bá yín ṣọ̀tá ọmọ aráyé ò ní bá yín ṣọ̀tá o ojúmọ́ náà romi ń dá ojúmọ́ náà jìdára ọmọ ajẹ́ fún yín elédùnmọ́ náà máa fún yín láàjì ìdára òjò kì í ṣe owó kó má bàa ọlọ́jà gógó lárọ́ tá ń le aráyé á máa dá sówó á máa dá yín sọ́lá ọkàn yín á balẹ̀ ẹ ẹ nìkú lórí ẹ ń dì ẹ nìkú láéláé á lágbára Jésù Kristi olúwa wa lágbára ànábìá Muhammad sálá olúwa sálá mo ti gbọ́ sà èyí náà mi èkó lè tó o. alelu pásọ tó jọra wọn yóò náà máa ṣe ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ̀kan àpà ọtí lélẹ́yìn ẹni tí bàbá ibi lọ́lá gbẹ́ńdọ́tí ibi lọ́lá máa rí yín ọ̀gá tọ̀gá wa máa sọ̀rọ̀ wọ́n ní pé ẹ ti ń da àìlè da mọ́ ní tọ́ sí yín ẹ ní àbùkù wọ́n á pọ́n tí tán ló kun ìgòlò fíjì ọmọ náà fún lálá fíjì dọ́là lálá fíjì ọ̀ọ́n pounds ọ̀wọ́ lálá euro fíjì yìí náírà náà jì yín o ọkàn yẹn á balẹ̀ inú yẹn á dùn òkìkí yẹn á kàn báyìí o ẹnu ọtí kì í ti ẹni tí ẹni bàbá kì í bá ẹni bá ọkàn yẹn á balẹ̀ báyìí o Elédùmarè ànábìá mọ́mọ́ adarí ọlá sí i Jésù Kristi Olúwa wa adarí ọlá sí i adarí ìfọ̀kànbalẹ̀ sí i á fún ilé òróró ìtura á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ lágbàá Jésù Kristi Olúwa wa. eléyìí yọ a kì í fi ọ̀sẹ̀ ẹnu ká kò sí ẹgbàá olóyè a kì í fi ọ̀sẹ̀ ẹnu ká kò sí ọmọ aráyò ní kò ṣe yí a kì í fi ọ̀sẹ̀ ẹnu ká kò ṣe o ẹ tóbìnrin wá síbẹ̀ tó wà títí yọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ náà kì í dùn ayẹyẹ á dùn àwọn afẹnurẹ yìí ni o ẹnu bá ti fi yìí ní ti dáadáa ọ̀nìfẹ́ náà tẹ̀lú yìí wọn ò ní fẹ́ ló bàjẹ́ lókàn yín o ọkàn yín abalẹ̀ o ìyá wa ẹnu rẹ̀ máa fi yín o ẹ ti mọ̀ ṣe ẹ mọ̀ ṣe dọjọ́ alẹ́ yìí ni ẹ ti ń dán àwọ̀ yóò ní ṣá ẹ tí ẹ tẹ́ ẹ bẹ́lẹ̀tẹ̀ ní báyìí o ẹ ẹ̀yọ́ kí fi yọ̀ sẹ́nu kó tún dànù ibi adùn ibi adùn ọ̀tọ̀ máa bá yín o a máa máa dùn ní kò nìkan lágbára Jésù Kristi Olúwa wa lágbára ànábìà mọ́mọ́ sàlùwà sàlà. orógbó lele, inú gbó lórógbó wà tọ́mọ aráyé lànà kan tọ́mọ aráyé lànà làkùn yín alànà rírí ṣe fún yín olóyè alànà rírí ṣe fún yín alànà làkùn yín ọkùnrin á balẹ̀ báyìí o ẹ̀gbó ẹ̀tọ́ ẹ̀fá ìkùsèrè jẹ bàbá yẹ mu kẹ̀kẹ́ jẹ kẹ fún yà wa atare rèé ẹ̀ ọ̀rọ̀ yẹn adayọ̀ ọkùnrin á balẹ̀ báyìí o atare kì í tiẹ̀ kó má kún ilé kẹ́kẹ́ kẹ́kẹ́ lèwúrẹ́ ń kú lẹ́yìn akófó owó akófó bàbá tó ń ṣe tún mi gbé ọmọ yẹn balẹ̀ nínú dùn ìrere máa tó yín lọ́wọ́ ọ̀rìn sọ̀rọ̀ atare ọ̀rọ̀ ọmọ náà máa sọ̀rọ̀ yín re ọ̀rìn dá atare rẹ̀ yín o àwọn yóò lè ṣá o kò ní tí bẹ́ẹ̀ ló ṣe máa rí o a rí bí a bẹ́ẹ̀ o. jọ bá mi gbàdúrà fún ọ àbí sóyè àwáyé. àbí sóyè àwáyé àrìmọ̀ sí oríṣiríṣi. bàbá tó ń sáré sèé màmá yẹn yóò fún wàdúrà yẹn lẹ̀ tó dábàlẹ̀ ìbòmí nínú sí i. obìnrin lẹ́yìn obìnrin bíkú bàbá yẹn lójú sókè obìnrin gbárùn obìnrin bẹjọ́ abìkú fún yín abẹjọ́ fún yín abòfò fún yín abì àṣírí ilé ayé fún yín ọkàn yá balẹ̀ inú yín á dùn ẹ̀gbọ́n ẹ̀fá ikò ṣèrè jẹ bẹ́ẹ̀ ṣe máa rí o àbí ikú àbí àrùn tí ṣé wàá tọ̀ sódò gbogbo ọmọ ẹja nínú oyún bẹ̀rẹ̀ orun tẹ́ wá sùn lẹ́yìn oyè ọmọ ló bọ́ sí ọmọ ló bọ́ sí o ṣéde kì í ṣe làárọ̀ tilẹ̀kùn tilẹ̀kùn tilẹ̀kùn ọjà bọ́lá ti bá lẹ́yìn plan Elédùmarè á jẹ́ ọgbọ́n òun Elédùmarè á sílẹ̀kùn olé ojú Elédùmarè ní adíbẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ ìgúnnukó kìdájà kò sí ìbọ̀dọ́ lọ́wọ́ òdòdó àti wọ́n ti àwẹ́gà tó kojú ẹ̀ bí ìtàn sọ̀rọ̀ lọ abísẹ́yìn ẹ̀ máa gbé bí ìtàn sọ̀rọ̀. ẹja lélẹ̀ yìí o ẹja borí rè ẹ borí ikú ẹ borí àrùn ẹ borí ẹjọ́ ẹ borí òfò ẹ borí ọmọ aráyé abojú pété abojúfẹ́ ni má fọkàn fẹ́ ni ẹ̀ṣẹ́gun wọn ọkàn yẹn á balẹ̀ inú yẹn á dùn omi kì í kú kó borí ẹja ọmọ aráyé ní borí yín ọ̀tọ̀ ní borí yín o ẹ̀ṣẹ́gun ọ̀tá ẹ̀rẹ́ yóò dì áríbi àṣẹfẹ́ ó yẹ kó eléyìí ó ní ayé yẹn máa dùn ní kò ní kán fún yín ọkàn yà balẹ̀ láti fún yín sẹ́yìn kápòṣì ẹtí ọmọdé wá rí òyì wá àkàrà ló ń sọ iṣu ọwọ́ ẹ̀ lẹ̀ àwọn olówó lálá àdáwó lálá fún yín àdádọ́là lálá fún yín báyọ̀ àsìkò tẹ́wá tu ọkàn yà máa balẹ̀ sí ni irú yà máa tún lé sí ni irú yín ò ní pẹ̀lú ìkàbàmọ̀ sẹ́ pé kí ni wọ́n dé wá bí ìdòwò báyìí mo bá ti mọ̀ kí wọ́n á jo èyí tipẹ́tipẹ́ olóma ni o a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí o. eléyà adùn adùn fún yín dúdú tàgbọ́n dúdú tògbùrọ̀ dúdú tìrèké táwọn jésù ọmọ olùgbàlà yẹn ti lọ́ lọ́ọ̀bà lẹ́ àyàn ní ẹ̀bọ ní kọ́yà àmúṣe mo yan ajé mo yan ọmọ mo yan àìkú mo fi pẹ̀lú ẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ orí ìfìyà lóṣù fún àmúṣe ajé lóde díje lóde pẹ̀lú àkókò ẹ̀yàn aya ẹ̀yàn ojú àtòyìn lọ́wọ́ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lágbà Jésù Kristi Olúwa wa o. ó ní ó ní ó ní. vous. É kọ́kọ́ súnmọ́ wọn. lálẹ́ Yorùbá gbọ́ o a fẹ́ fi Alhaji Òtúkọ̀yà ẹ́ Babátúndé Òtúkọ̀yà àti èyí kíkẹ́ lọ́mọ ní èyí bámẹ̀ṣọ́ àti bámẹ̀ṣọ́ afẹ́ fi wọ́n joyè yìí o alálẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o ṣẹ̀dálẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o bàbá Oòduà bàbá alẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o ààrẹ ọ̀nà kátàkù tó lóyè bàbá wa lọ́wọ́ sí o ẹ̀yin ọ̀run ẹ wá bá wa lọ́wọ́ sí o ọlá ìlú bá wa lọ́wọ́ sí o gbogbo rúmọlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ wá bá wa lọ́wọ́ sí o ẹ̀yin ìyá ilẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o ẹ̀yin ẹgbẹ́ ọ̀run ilẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o òkú ọ̀run ilẹ̀ Yorùbá ẹ bá wa lọ́wọ́ sí o lásìkò tí wọ́n joyè yìí kí ìtura wá wọlé ayé wọn. èyí tó ti dànù ọ̀rọ̀ wọn kó má bàjẹ́ o. wọ́n ní ọ̀nà kì í dímọ́ lọ́kọ́. ọ̀nà kì í dímọ́ ládàá. ọ̀nà kì í dímọ́ lóko kó má là. ọ̀nà owó ò ní dímọ́ imọ́. ẹ ẹ̀ tí ì lówó lẹ́yìn oyè yìí ẹ wá di mọ́tí mílíọ̀nì àyìn ìrò. iṣẹ́ tí iṣẹ́ tẹ̀ ẹ̀ tẹ̀ ẹ̀ ṣe rárá ẹ̀ wá jèrè ẹ̀. àánú tẹ̀ ẹ̀ fọkàn sí kó tó pé oṣù mẹ́fà àwọlé tọ̀ yìí. àwọn igun mẹ́rin tó digun mẹ́rin Luxembourg wọn àwọn agbé adé wọ̀ yìí wọ́n agbé adé wọlé tọ̀ yìí àwọn ọmọ yẹn alálùbáríkà o àwọn yẹn alálùbáríkà o ẹ̀ ní fọmọ yẹn joyè o ẹ̀ ní olólùfẹ́ yẹn joyè o ẹ̀ ní àlùbáríkà àárín ẹ̀yìn méjì ní dàrú o. Ah àmín ìfẹ́ àtòdí ọ̀run á sọ̀kalẹ̀ sí yín láàrin àwọn tó bá ń gbèrò láti dàárín irú àwọn tó nílé ayé àdojú ìjà kan wọn. a ní bẹ́ẹ̀ tẹnu mọ́ ọ. títí ayérayé ọ̀nà ò ní tìmọ̀ yín mọ́ o. orí yín ò ní gbàbọ̀dẹ̀. oyè tẹ́fẹ́ jẹ yìí ẹlẹ́dàá yà rọ̀ mọ́ o. ẹni tó bá ń jẹ́ bàmẹ̀ ẹ̀ṣọ́ ó gbọ́dọ̀ lówó lọ́wọ́ òun á máa bá yín gbé. ọlọ́ á máa bá yín gbé. bẹ́ẹ̀ ṣe ń ṣàánú ọlọ́run á ṣàánú yín ọlọ́run á ṣàánú yín àwọn màlẹ́kà tó digun mẹ́rin àgbáyé á wá ṣàánú yín àwọn àgbààgbà nísàlú ayé àwọn àgbà nísàlọ́run á wá ṣàánú yín ẹ ní sọ̀rọ̀ ṣe o oore tẹ́ máa ṣe tákó bá yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣe o. ilẹ̀kẹ̀ oyèrè o. ilẹ̀kẹ̀ oyèrè o. ẹ̀yin lọ́rùn ọjọ́. ẹ̀yin lọ́rùn ẹjọ́ ẹjọ́ burúkú kò ní wọlé tọ̀ yìí. onítọ̀yìn wá o. ankọọpù ó jẹ góòlù ó jẹ sílvà. ankọọpù ó jẹ góòlù ó jẹ sílvà kò ní bá yín lọ́wọ́ mu. o ní níbi àkóbá o. ẹ ní níbi àkóbá àríbi àṣẹ bẹ́ẹ̀ ni. ankọọpù jẹ góòlù jẹ sílvà kò ní wọ́wọ́ ẹ o. kò ní wọ́wọ́ yín o. jẹ́ aláàánú èyí jẹ́tùjẹ́tù nígbà ẹ̀kẹ́ oyè rẹ̀ rí o ṣe kíkẹ́ lọ́mọ òtúkọ̀yà èyí bá bẹ̀ ṣọ́. èyí bá bẹ̀ ṣọ́. àwọn arẹwà òde ọ̀run wa sọ arẹwà kalẹ̀ sí ẹni ayélujára. àwọn arẹwà òde ọ̀run sọ ẹwà tó òrùn láyé wa sọ kalẹ̀ sí ayélujára kì í wá ṣe wà nìkan ajé ajé àwọn arẹwà òde ọ̀run wọ́n á sọ kalẹ̀ sílé ayé ẹ̀ wọ́n á sílé ayé ọmọ ẹ o wọ́n á sọ kalẹ̀ sílé ayé ọmọ ẹ náà o oyè tó wá jẹ yìí wà lálùbáríkà sí o wà lálùbáríkà sí o wà lálùbáríkà sí o alálẹ̀ Yorùbá bá wa gbà o ìṣẹ̀dálẹ̀ Yorùbá bá wa gbà o bàbá Oòduà bàbá wa bá wa gbà o ààrẹ ọ̀nà kakanfò ló lóyè bá wa gbà o èyí tó di kúmẹ́rin àgbáyé bá wa gbà o alálẹ̀ àgbáyé bá wa gbà o èyí olókùn bá wa gbà o èyí ọlọ́fà bá wa gbà o olórí afẹ́fẹ́ ayé bá wa gbà o olórí ìmọ́lẹ̀ bá wa gbà o jẹ́ kí oyè ẹ jẹ́ kó yè yìí kó tù wọ́n lára kọ́ wa ní owó tá a ti tó wọ́n tí ìròyìn ayé kó wọlé tọ̀ wọ́n ẹ̀mí gígùn tá a fi sọ̀yà kó wọlé tọ̀ wọ́n àlàáfíà ọgọ́rùn kó wọlé tọ̀ wọ́n alákòóbá gbogbo ẹni tó kó bá wọn kó má wọlé tọ̀ wọ́n o bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára ẹlẹ́dùn rẹ̀ o ò ní bá wọn lọ́rùn ẹjọ́ o. ankọ̀bù ó jẹ́ góòdù rẹ̀ sílvà kò ní wọ́wọ́ yìí o ankọ̀bù ó jẹ́ góòdù jẹ́ sílvà kò ní wọ́wọ́ yìí o. ẹ̀ṣọ́ ìlẹ̀kẹ̀ ìdánimọ̀ oyè rí o wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ sówó wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ sọ́lá wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ sílá síyì ìwà tó ní igbá ìwẹ ò ní fọ́ o. iye bá mi sọ ìlẹ̀kẹ̀ rí o wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ sówó wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ sọ́lá wọ́n á dẹ̀ ẹ̀mọ̀ síyì wàá bẹ wọ̀sán làáfíà ògùn ọ̀rọ̀ o. yóò dábọ̀. bá a ṣe dé fìlà yẹn sí ẹ lórí orí òní gbàbọ̀dé ẹlẹ́dẹ̀ òní gbàbọ̀dé o ẹlẹ́dẹ̀ asọ́rí o ẹlẹ́dẹ̀ agbowó agbọ́lá agbẹ̀mí gígùn agbàláfíà bẹ́ẹ̀ ló ṣe máa rí o àṣẹ àṣẹ. yé bá mi sọ yé bá a sọrí o agbowó agbọlá agbẹ̀mí gígùn tó bá sàsí ẹlẹ́dàá ò ní gbà á ẹlẹ́dàá akọ ikú akọ àrùn akọ òfò akọ ẹjọ́ gbogbo bí ayé ẹlẹ́dàá akọ ọ́. àjẹgbó jẹtọ. olúmọlẹ ààrẹ ọ̀nà kakanfò ọ̀pá àṣẹ wọn rèé o gbogbo tó bá ti fi ọ̀pá yìí béèrè bàbá ààrẹ ọ̀nà kakanfò bá mi gbé wọlé àṣẹ o gbogbo nǹkan tó bá ti fi béèrè ní kọ̀kọ̀ níta gbangba jẹ́ káṣẹ ogun lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ kí olúgbòhùndé ayé kó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ kí olúgbòhùndé ọ̀run kó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo nǹkan tó bá ti béèrè kó wọlé àṣẹ o. Ja piszę. ọ̀pá àṣẹ bá mẹ̀ṣọ́ nìyẹn o àbá rẹ̀ ọ̀nà kàkà ọba àfàṣẹ sí o. àbá rẹ̀ ọ̀nà kàkà ọ̀pá àṣẹ yẹyẹ bá mẹ̀ṣọ́ rẹ̀ o gbogbo nǹkan tó bá ti fi ọ̀pá yìí béèrè bàbá rẹ̀ ọ̀nà kàkà ọba mi gbé wọlé àṣẹ o nǹkan tó bá tukọ́ tu o ọ̀tọ̀ bá dè kó dé o ọ̀tọ̀ bá tú kó tú o ọ̀tọ̀ bá dè kó dé o. ẹ̀yin wo lẹ wá wòye tẹ́ ń pariwo bẹ́ẹ̀ yẹn ta ni wọ́n. ẹ pẹ́ ẹ tó bò bẹ́ẹ̀ yẹn. abẹ́ ẹ̀ mọ bí tẹ́ wá ní ìwé ẹ̀rí yẹn o. ìwé ẹ̀rí lélẹ́yìí o. olówó ló lóye o. àyèfóye lọ́mọ àdùnṣe. olówó ló lóye o. àyèfóye lọ́mọ àdùnṣe. náà ló jẹ̀mí ní five hundred o. olówó ló lóye o. àyèfóye lọ́mọ àdùnṣe. láàrin jẹ̀mí five hundred o. àyèfóye lọ́mọ àdùnṣe. Papiluwe. Papiluwe. Láyì. Papiluwe. Ọ̀tún akọ́gbó. Ẹ̀sọ́ gbó. Ó wà bẹ́ẹ̀, ó gbọ́. Tó ń gbọ́. Ó má jẹ́ ká àná ń ṣe o. Ah, ah, ok, ó yà àti Alájì, ó yà.

ìdá àṣẹ rèé o. ìdá àṣẹ rèé o. bá a ṣe gbé fún inú ẹ̀ ní àdìgbé fẹ́lẹ̀ dá yín o gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dènà yín ìdá tẹ́lẹ̀ dá yín a máa fi ṣẹ́gun fún yín rèé o a máa fi ṣẹ́gun fún ìyàwó yín rèé o a máa fi ṣẹ́gun fún àwọn ọmọ yín rèé o àtolólùfẹ́ yín ìdá tó máa fi ṣẹ́gun rèé o. ẹ fún yìí. kára o ẹ kára o. ìkóró wò mí o. máa wò mí. ẹ bá jọ jẹ́. da no